صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة كل ضلالة في النار أدعو قفون ولن وبا أطريك أتي قيالهم فون النبي ومحمد gbogbo àwọn ará ilé ànábì àwọn sàhábà rẹ̀ gbogbo ẹni tí ó ń tọ ìlànà ànábì títí tó fi di ọjọ́ ìgbìndàlùkẹ́yàmà abẹ́lúwa kó fi ìkẹ́ tí atọrọ yìí kó fi kárí gbogbo wọn gbogbo àwọn tí aláǹfààní láti gbọ́ ètò ad-dinu yusrun òun náà ni ó tún bẹ̀rẹ̀ báyìí gbogbo aláké pẹ̀lú gbólóhùn assalamu alaikum wa rahmatullahi wa ọ̀rọ̀ tí a ń bára wa sọ lọ fún àti àbá gbàgbé òun náà ni àwọn nǹkan tó jẹ́ nǹkan ìwọ̀ nǹkan ìwọ̀ tó ṣe pé mùsùlùmí ò máa dédìí rẹ̀ gbọ́dọ̀ máa súnmọ́ rárá òun náà ni mò ń ṣe lálàyé bọ̀ wá dédè díẹ̀ dédè díẹ̀ ẹ̀rí tí wọ́n bá ń ṣe ìwádìí àbí yẹn ń wòye dáadáa nípa ọ̀rọ̀ alámọ̀rí ẹ̀sìn àwa mùsùlùmí ní ayé òde òní yìí lọ ẹni tó bá jẹ́ pé ẹni tí ó ń pèpè tí ojú ọ̀nà ìlànà Nabi sallallahu alaihi wasallam tí ò bá fúnra rẹ̀ ní sùúrù kó jẹ́ khabir bid-da'wa ẹni tí ó mọ̀ nípa ọ̀rọ̀ dáàwà tọrọ dáàwà iye sùúrùfẹ́ lè máa kọjá àlà lára àwọn èèyàn sotori pé bí ẹ bá ti ṣe ń rán kan báyìí lẹ́tùmọ̀ rí pé nǹkan tó ti ń tú lẹ́gbẹ̀ẹ́ mi tẹ ti ní àwọn òwò náà ni àwọn tí wọ́n láwọn kọ àyà sí ẹ̀sìn yìí tó láwọn ń jẹ́ àfa àwọn yìí náà ni àdánwò láńlá fún ẹ̀sìn yìí ẹ dákun so irú kí ló lè múyàn débi pé ó fi máa ṣe ṣe tí kìí ṣe ṣe mùsùlùmí yányán tó wà bọ́ sí orí rédíò lápèjúwe àbórí tẹlifíṣàn tó nìkan máa pè ọ́ ẹ pè mí ẹyin ìbànújẹ́ rẹ lọ́dún yìí yóò wá fò lọ ìbànújẹ́ lórí rédíò lórí rédíò wọ́n mùsùlùmí mọ̀tẹ́rí ara rẹ jẹ ọlọ́run ọba rẹ lẹ́nìkan kẹnu sí kẹ́nìkan wá wá sórí rédíò àbó wá sórí tẹlifíṣàn pé ẹ ọyá èmi bàbá aládùá rè ẹ mọ wá lọ́dọ̀ mi àbí ìtìjà bá ń bẹ níyà yìí ìtìjà ń bá so irú ẹni yẹn ẹ̀tàn jẹ ni ntí ọ jẹ náà ní ń wá kiri so kó ń kálukú kọ́ lọ lè tají lọ lè tají so kò sí ìsìjábà lọ́dọ̀ ẹni kankan ọ̀dọ̀ ọlọ́run ọba ní ìsìjábà wa o yẹn ni pé gbígbà àdúrà wàláì ọ̀dọ̀ ọlọ́run lọ́wọ́ wọ́n wà lára rẹ̀ wọ́n mùsùlùmí àánú yọ kàn wọ́n ṣe àwọn mùsùlùmí àánú yọ kàn wọ́n àwọn èèyàn wọ́n ń ara wọn tó ń fà lásà ara wọn torí kan wáyé gbàdúrà káàkiri yìí náà ni so ìwọ ọ̀lẹ́nu sọ́nà ń kọ́ lọ́dà wọ̀ ni òun náà ni pé ibi tí mò ń bábọ̀ wá òun náà ni nǹkan tó ń jẹ́ ìwọ̀ nípa pé ìmọ̀lọ́lẹ̀ wádìí ohun tó pamọ́ wọn là ń pè ní alkahana wọn ni mò ń sọ̀rọ̀ lórí rẹ̀ níjẹ́ ìjọ tí mi ò tí ì sọ tán mo ṣàlàyé pé gbogbo nǹkan tó bá ti jẹ́ nǹkan tó pamọ́ tó ní ń ṣe pẹ̀lú kádàrá ọmọ ẹ̀dá ènìyàn tó ní í ṣe pẹ̀lú nǹkan tí ó ṣẹlẹ̀ ní ọjọ́ iwájú ọmọ ènìyàn kankan tó mà kò sí kọ́dà yìí jẹ́ ni ọlọ́run débẹ̀ kí a wòlíì ní wọ́n ní kí ló tó fi ya wòlíì kí ara wòlíì rẹ̀ tẹ́fì mọ́ ní pé gbogbo tí èèyàn bá ń sọ báyìí tó bá tọ́ pé ọbẹ̀ ṣe nǹkan kan yóò sọ ibi tí kìnìún yóò forí tí yóò já sí fún ọ àbí nǹkan tó ṣẹlẹ̀ sí ọ rí yóò tó ṣàlàyé fún ọ irọ́ ni wàláhì irọ́ ni ó jẹ́ mùsùlùmí ni kì í ṣe mùsùlùmí ni kò tẹ̀sí ń tọ́kàn wá pẹ̀lú ẹni tí ì ṣe mùsùlùmí so ẹni tó ń jẹ́ mùsùlùmí ni ó já fà ni ó jẹ́ wòlíì lẹ́ ń pè ní wàláhì irọ́ ni tó bá ń sọ fún ọ pé nǹkan báyìí ti sí ọ rí kọ́dà bí nǹkan yẹn bá rí bẹ́ẹ̀ wọ́n gbọ́dọ̀ mọ̀ pé òpùrọ̀ ọ̀tọ̀ ọlọ́run ni wọ́n àfà yìí àfà tẹ́ bá ti rí ti ń ṣerú nǹkan bá àwọn ọ̀tọ̀ ọlọ́run ni àbí tẹ́ bá ń sọ pé nǹkan tó tún ṣẹlẹ̀ sí ọ rí in future kí wọ́n pé ọ̀tọ̀ ọlọ́run nù torí pé kí ni tó bá ṣekú bá rí bẹ́ẹ̀ ni anabi sallallahu alaihi wasallam sọ fújọ ọdẹ kádàrá ọmọ ẹ̀dẹ́ ènìyàn kọ̀ọ̀kan fún un sọ òun ló yẹ kó jẹ́ aṣáájú ẹni tí ó mọ̀ sọ kádàrá òun kálukú fún anabi sallallahu alayhi wa sallam ọlọ́wọ́n bá gan ló sọ fún anabi náà ni ṣẹlẹ́ àwọn mùsùlùmí sábà ń ka Qur'an so ká jòkó àbí tí wọ́n bá dárúkọ àyà fún wa nínú Qur'an ká jòkó káka lẹ́yìn náà ká lè wá translation rẹ̀ ká wo ìtumọ̀ rẹ̀ ẹni tó bá gbóyìnbó lọ lè wá kúránì yorùbá kó o fi wo ìtumọ̀ tí nǹkan yẹn ń jẹ́ ní suratul A'raf àyà one eighty eight ọlọ́wọ́n bá sọ fún anabi sallallahu alayhi wa sallam ipe qul la amliku li nafsi naf'an wala darran illa ma sha'a Allah walau kuntu a'lamu al-ghayba la astakthartu min al-khayri. وما مسني السوء إن أنا إلا نذير وبشير لقوم يؤمنون ìwáyà yìí ọlọ́run bá ní ìwà nẹ́bí kúl ṣẹ̀rí tọ́lọ́run bá ti fáwọn nẹ́bí kọ́ sọ fún wọn yẹn ni pé declare fáwọn èèyàn ṣàlàyé fún wọn kó yé wọn tí bá ń rú wọn lójú nípa ọ̀rọ̀ rẹ kó mọ́ fi rú wọn lójú mọ́ o sọ fún wọn pé lá amúlékù nafsin dọ̀rọ̀n náfù àìn wọlé àbọ̀rọ̀n èmi gẹ́gẹ́ fúnra mi ni ànábì ìyẹn lórí kan tí mo lè ṣe fúnra mi ìní ìnira kan tí mo lè kó bára mi tí mo lè kó báyàn illa ma sha Allah tó bá wu ọlọ́run dé ẹ̀kọ́ wo ọ̀rọ̀ àkọ́kọ́ báwọn pé ìyìn ní àǹfààní kan tí mo lè ṣe fún yàn ìyìn ní orí kan ìyìn ní ìnira kan tí mo lè dá fi ṣèyàn lọ́dọ̀ mi àfi tó bá wu ọlọ́run wa ni walaw kuntu a'lamul ghaib walaw kuntu a'lamul ghaiba tó bá ṣe kí mo bá mọ kọ̀kọ̀ ní o la astaksartu min alkhair ah ìbá jẹ́ kí orí mi ọmọ pọ̀ lọ́dọ̀ ọlọ́run orí mi ní ìbá jẹ́ kó pọ̀ ìtumọ̀ rẹ̀ ni pé ìmí gan ìmọ̀ tó pamọ́ ìmọ̀ kọ̀kọ́ wà ni yẹ̀sù aburú ọba ti kàn mí ẹ̀wò ànábì nu ọlọ́run bá ní kọ́mọ sọ báyìí jáde o fáwọn èèyàn èmi náà mọ̀ tó pamọ́ tí n bá mọ̀ ni orí mi bá ṣe fúnra mi aburú ọba ti kàn mí ẹ̀wò anabi sallallahu alayhi wa sallam aburú pọ̀ tó ṣe anabi sallallahu alayhi wa sallam èyí tá a bá tẹ̀ wá mọ̀ èyí tó hàn jù ní pé àwọn náà máa mọ iye ọmọ tá anabi sallallahu alayhi wa sallam bí lójú ayé anabi amaye tó kú anabi bímọ méje mẹ́fà kú lójú ayé rẹ̀ ẹ̀yọ̀ kan péré lọ́sẹ̀ kù lẹ́yìn ikú anabi sallallahu alayhi wa sallam sí yẹn oníṣìn àti mọ̀ pé aburú ó ṣe anabi nù anabi kú anabi ò ní kọ́ bọ̀ lọ́wọ́ kọ́dà anabi sallallahu alayhi wa sallam anabi wọ́n tún lọ lè fi aṣọ irin anabi sallallahu alayhi wa sallam ni wọ́n fi ṣe kó lẹ́tàrà sọ́dọ̀ àwọn tí anabi lọ lè yá owó lọ́wọ́ wọn kó yìí dípa anabi kú sallallahu alayhi wa sallam so kẹ́nìkan wá dé lónìí kó ní hmm, má wọ́rì àwa mọ nǹkan tí ó ṣẹlẹ̀ sí ọ alọ́nà ńlá anabi ọmọ anabi sallallahu alayhi wa sallam tó pamọ́ tó bí náà ló fi jẹ́ kí gbogbo ẹni tí bá wọ́n ń jáde bọ́ta tí bá ń sọ fáwọn èèyàn pé wá mọ wá wo nǹkan lọ́dọ̀ tiwa nítẹ̀nìyẹn ń sọ ni pé òpùrọ̀ ni ọlọ́run ọba torí ń ta kàmí kọ̀ọ̀án ni pé kúrọ̀ ni kọ̀ọ̀án ṣùgbọ́n kan náà ọlọ́run sọ nínú aya al-Qur'an bákan náà ní suratu Luqman aya 34 ọlọ́run bá ní àwọn akẹ́kọ̀ọ́ mẹ́tò ṣe pé kò sí ẹ̀dá kan tó mọ̀ tó mọ ìpínlẹ̀ nǹkan yẹn kò sí ẹ̀dá yẹn ọlọ́run bá ní inna Allah indahu ilmu sa'a wa yunazzilu al-ghayza wa ya'lamu ma fi al-arham wa ma tadri nafsun madha taksibu ghadan wa ma tadri nafsun bi ayyi ardin tamut inna Allah alimun khabir olúwa ní èmi ọlọ́run ọba mímọ́ mo táyé yìí ó dópin tíṣẹ̀mí ayé ó parẹ́ tí ayé tí ó tán yányán olúwa ní kò ṣe ń tọ́ màá bẹ́ẹ̀nìkan predict bẹ́ẹ̀ irọ́ ní ń pa so bẹ́ẹ̀nìkan ló ń rí pé ayé ó parí níjọba irọ́ ní ń pa ṣẹ̀pẹ́ nìkan ó lé ayé ó parí níjọ kan ó ní èkó parẹ́ ẹ̀rí kọ́dà àwọn kan wọ́n tó họ láti bẹ̀ wọ́n họ tẹ̀lé wá lọ́rin subhanallah aláwẹ̀ káwọn èèyàn ti tú nínú gbèkùn ṣètọ́ ni ó ta tó ń dì wọ́n mọ́lẹ̀ náà ni torí ṣẹ́ni tẹ́ bá ti ń rí kíní kan tú tó bá ti tú wọn báyìí allah akbar wọ́n sì tún fi ṣètọ́ ní ó tún fi dì àwọn èèyàn mọ́lẹ̀ ẹ bá wọlé táwa ń sọ pé ẹnìkan kan ọmọ kọ̀ọ̀kan táwa wá má péjú ẹ̀ ń bẹ́ẹ̀ nìkan sọ̀rọ̀ ńjọ́ kan mo ní ẹnìkan kan ò rí na irọ́ ni kò sí nǹkan kan níbi ìsáàbì irọ́ ni kò sí nǹkan kan níbi kíní irọ́ ni mo wá fún lápèjúwe kan pé ó dáa bàbá lágbájá ti wọ̀ pọ̀ mọṣẹ́ wò ó níbẹ̀ ni níjọ́ rẹ̀ jí nǹkan rẹ̀ kò mọ ọmọ tó jí nǹkan wọn ọmọ rẹ̀ gbé ní owó kò sì mọ ẹni tó gbé nu wọn ẹni wọ́n fún mi ó ní ẹ fárífárí kan ara fà mo ní kìí rí rí tara rẹ̀ fa ẹ̀dá kan sí ọ̀rọ̀ fárífárí là ń tọ́ ni ṣé bí ẹni yìí bó òun woṣẹ́ fáwọn èèyàn ni kí ló tí ò lè rí tara rẹ̀ gbàtàn jẹ olóhùn rí kọ̀kọ̀ ni kí ló tí ò rí kọ̀kọ̀ tara rẹ̀ lẹ́yìn mọ̀ pé irọ́ ní jẹ́ báwọn ènìyàn tó bẹ́ẹ̀ náà wá ní ẹwúrú ẹni yìí nìsín tí mo ní pé ó ní èkó parẹ́ ṣé bó ti ẹ káwọn èèyàn mọ̀ pé áá ah, ah, kí irọ́ láńlá wò lè ọ jáde lẹ́nu àfa yìí tí ń parọ́ yìí tó ti ń lọ mẹ́sìn ọlọ́run ọba yìí tó gbóná sí kó tẹ̀lé wa lọ́rin tòun ti bẹ́ẹ̀ náà wọ́n tún tẹ̀lé kí náà ni ẹ wò ó tún ní ó dá ìgbà fún wọn bá pé ìgbà tí alánàlélá ọ̀nà ìlànà ó tún ní pé nàìjíríà òun ló tún máa lùdì gbogbo ayé ní ó di super power ní gbogbo ayé kódà ó lọ sọ sínú newspaper ẹ̀wò náà nàìjíríà wà lónìí yìí o nǹkan kan ṣẹlẹ̀ o ẹni yẹn ò sí láyé mọ́ o tí kò yẹ káwọn ti ń tẹ̀lé ni wọ́n mọ̀ pé òpùrọ̀ lélẹ̀ yìí wọ́n ṣe tán yàní sáwọ́lẹ̀lẹ̀hùn wọ́n amúlẹ̀lẹ̀hùn ṣètọ́nù ọ̀sán àmọ̀ ìzàyíyá ẹnìkan ọmọ ìgbà táyé ó parẹ́ bákan náà ọlọ́run tó ní wọ̀yùnázìlò lọ́gẹ́yìzì ní mo máa ń rọ̀jò ẹnìkan ọmọ ìgbà tí mo lè rọ̀jò mi dìde àbí dìde òun bí wọ́n ń tẹ́ mi ọlọ́run ọba ọ̀rọ̀ ó lè má kò sẹ́ni tó lè má wọ̀yá ìlẹ̀mú máa fi arham olúwa ní èmi ni mo mọ nǹkan tó ń bẹ nínú oyún Allahu akbar bí yẹn bá lóyún mi mo mọ tó ń bẹ ń bẹ tẹ́nìkan bá ní wọ́n ti scan wọ́n mọ tó wà ń bẹ yẹn kọ́ ta ló mọ kádàrà ọmọ yẹn ta ló mọ bọ́mọ yẹn ẹlẹ́mìí gbogbo ẹlẹ́mìí kúkúrú ni ta ló mọ̀ ọ̀yá àná mọ́ fìlà arham sọmọ àlìjẹ́nà ní tọmọ náà ni lọ́wọ́ bá ló mọ̀ tọ́lọ́wọ́ bá ń sọ fún yín nìyẹn inú wa máa tadri nafsun madha taksibu gadan ọmọ ènìyàn ọmọ nǹkan tó ń ṣe lọ́la ọlọ́run lọ́mọ kẹ́nìkan wá jáde bọ́ta kó ní tó fẹ́ ṣe lọ́la yìí bí ṣe rí ni wallahi òpùrọ́ lẹ́ni o فصدقه بما يقول فقد كفر بما نزل على محمد ولن تبي لله لبايا tó wá béèrè nǹkan lọ́wọ́ rẹ̀ pé nǹkan tí mo bá wá nìyẹn o ìgbà tó béèrè tán o tó wá gbà pé ààbò ṣe sọ́hun náà lórí o ní ọmọ lọ wọn ló sì lọ mọ́ o ní ọmọ fẹ́ wọn ló sì fẹ́ mọ́ o ní ọmọ ṣerú bísíǹnẹ̀sì wọn ló sì ṣe mọ́ o ní ọmọ bá yẹn rìn mọ́ o sì bẹ́ẹ̀ nìyẹn rìn mọ́ o ní ra wọn yóò bá ara yín mu ó ní òwúrúwọ tó bí lè gbarú nǹkan báyẹn gbọ́ ó ti pe alukọ̀ránù nírọ́ so pípe alukọ̀ránù nírọ́ si ni èyàn pọ̀ ọlọ́wọ́ ọba nírọ́ ni ewu ewu aburú ti ń bẹ níbi kíyàn ọmọ lọ́lẹ́ ewu ṣẹ́wò tí wọ́n lọ́kọ́ mọ́ṣá sànù fún wa na náà olúwa ní ẹnìkan ọ̀ma nítorí wọn ó ṣe lọ́la bákan náà wà máa tazri nafsun bi ayyi ardi tamut olúwa ní ẹ̀ẹ̀mọ orí ilẹ̀ ibi tó ń kálukú ó kú sí kò tó lè pé ibà yìí so náà fi ni ọmọ ìgbésàárẹ̀ ara rẹ̀ kalẹ̀ ta ló sọ kébẹ̀ ló kù sí so ó lè lọ fún ibi tó kù sí ìwé kúkú mi ló kù sí so jókòó ara rẹ̀ jẹ́ tó gbọ́ àwọn nǹkan yìí yìí olúwọba ló ń mà á tọ́mi nìkan bá lóun fẹ́ mà á àbúbá nígbà púpẹ́ nìkan mà á wàláhì èèyàn yọra rẹ̀ kó nu Islam nǹkan ìwọ lèèyàn ń ṣe yẹn kan tó ń jẹ́ ìwọ tó yẹ kí mùsùlùmí kó jìnà sí náà ni so yẹ tó mú àyà kan wá sí nusratu Maryam Allah subhanahu wa ta'ala هنا فرأيت الذي كفر بآياتنا وقال لا أوتين مالا وولدا اطلع الغيب أم اتخذ عند الرحمن أهدا الله أكبر الله بانيا والنبي أفرأيت الذي كفر بآياتنا أو داجو ẹnitó bá máa ń sọ pé òun fẹ́ máa ń tó pamọ́ àtẹnitó bá nígbàgbọ́ pé nìkan máa ń tó pamọ́ àyà yìí gbé jáde olúwa ní òòrí àwọn tó ṣe pé wọ́n ṣe kìfìrí bí ayatina pẹ̀lú ayà àwọn ọlọ́run ọba wọn gbàgbọ́ wàkọ́ọ̀lẹ̀ la ó ti yẹn nà máa lẹ́nu wàwọ́lẹ̀dà wọn àmọ́ sọ fọlọ́n pé ẹ́ dandan wàá lówó dandan wàá bímọ subhanallah dandan la ó ti yẹn nà máa lẹ́nu wàwọ́lẹ̀dà máa lówó àbí wàá lówó wàá bímọ ìbànújẹ́ ó lọ ọlọ́wà ni atọ́lá àìlọ́gọ́ ìbá so orí kọ̀kọ̀ ni so orí kọ̀kọ̀ ni so mọ tó pamọ́ ni so ìtumọ̀ rẹ̀ ni pé ọ̀ mọ nǹkan tó pamọ́ àmì tẹ́kẹ̀rẹ̀ ìndà rahmani ahada àbí wàá tọ́lọ́run ṣọjọ́ ládéhùn wàá tọ́lọ́run jọ ń ṣe mítìnì àbí sùúrù àwọn nǹkan yìí so náà ló yẹ kó yé mùsùlùmí bọ́tú mùsùlùmí a ní kọ̀ránù lọ́wọ́ a ní kà ẹni tí ń kà kò mọ̀ tó ń kà ẹ wo kọ́lọ́kọ́ mọ́ fún wa òun náà ni pé ìwọ mùsùlùmí jòkó ara rẹ jẹ́ mọ́ fìtínà ara rẹ mọ́ bà islam rẹ jẹ́ torí tó ń jẹ àwa lógún tó jẹ èèyàn lógún tó jẹ àwa lógún lórí àdínà yóò sọ̀rọ̀ òun náà ni pé ẹni tí ó bà islam rẹ jẹ́ àṣetán láti máa pàkíyèsí rẹ torí pé kí ni gbogbo ìṣẹ̀mí ayé tó ń lò yìí hmm, gbogbo ìnira tí yẹn bá kàn bẹ́ẹ̀ hmm, ìrọ̀rùn mọ́ ni ìrọ̀rùn ni ojú kí yẹn lọ lè kó àgbákò lálùkìyàmọ̀ lọ kí wọ́n lè kàn dẹ́wò lálùkìyàmọ̀ lọ tó táyé bá sun wọn táyé da tẹ̀rù pé gbádùn mẹ́ tí wọ́n lè kàn dẹ́wò lálùkìyàmọ̀ wà láyé ọ̀pọ̀ èèyàn gbàgbé páyé sun wọn fún orí tó náà ni ó fi ṣe kókó kó jẹ́ pé kéèyàn ó mójútó ohun tí èèyàn wá ṣe nílé ayé òun náà ni ẹ̀sìn ọlọ́wọ̀n ọba òun náà ni mọ́ mú nǹkan mi papọ̀ mọ́ ọlọ́wọ̀n ọba so ìwọ ńláńlá ni o ní bá ń sọ fún ọ pé òun mọ kọ̀kọ̀ irọ́ ní ń pa ò má dà lóhùn kọ̀ mọ̀ nǹkan kan tòun náà ni pé ní ara burú ti ń bẹ níbi kó jẹ́ pé nkí oní tóun ń ṣiṣẹ́ iṣẹ́ tòun tóun ń ṣe òun náà ni pé iṣẹ́ iṣẹ́ àwọn tí àwọn ń wo sẹ́ni à ń dálejò lọ́rùn aláàbúrú lálá ni sùúrù àwọn kan yìí ní tó yẹ kí wọ mùsùlùmí kò mà ní má lọ́dọ̀ yàn má jẹ́ ká tàn ọ́ kẹlòmí ọ̀wá tó rédíò wọn àtòrí oríṣiríṣi wọn mọ̀ ní ẹ̀yìn tèkárà làwọn fi ń wo kíní fáwọn èèyàn àfi kò ní bàbá ńlá àwọn kan ló gbé tèkárà ọ̀kan léwu lọ́wọ́ wọ́n ní ń pa wọn yẹn báyẹn ṣe tèkárà bàbá ńlá rẹ̀ kankan ò fún ní tèkárà ṣéwù rẹ̀ kankan irọ́ ni kí ṣéwù kan ìlú kan ló ń sọ̀rọ̀ lẹ́gbàá káwùlà kan ló ń sọ̀rọ̀ lẹ́gbàá tèkárà dé irọ́ ni méjì kan tàn jẹ́ tó ẹlòmíì kódà eré rẹ̀ burú lérí ọ̀rọ̀ ẹ̀sìn lérí pé ó sàfẹ́ tan ayé jẹ débi pé yóò sì mọ sọ̀rọ̀ sọ́lọ́wọ́n wa direct yóò mọ sọ̀rọ̀ sáwọn mọ̀láìkà ọlọ́run direct nítorí pé tóun gan bá sọ tóun gan mọ̀ pé àgbákò òun sọ fún òun sọ yìí àmọ́ torí pé ìṣètò ọ̀tá wà láàrin àwọn èèyàn ẹ dákun ọ̀rọ̀ burúkú tí ẹlòmí ọmọ sọ sí ọba tó dáa tí ọmọ ní ọlọ́run tó bẹ́ẹ̀ òwúrọ̀ àwọn ọ̀rọ̀ rí rí tó pé èèyàn ò pé irú àdánwò lélẹ́yìí báyìí gbúrú àwọn nǹkan yìí tó yẹ kó yé ìwọ mùsùlùmí nínú kọ́mọ́ ní ọlọ́run tó bẹ́ẹ̀ àbí màláìka jìbìrìlù ò bí màláìka jìbìrìlù dá sẹ́nìkan ló bí màláìka jìbìrìlù tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ni ọ̀rọ̀ àrìndè ọ̀rọ̀ òpònú èèyàn tó gbúrú àwọn nǹkan yìí n tí ò yí ẹ̀sìn tẹ́sìn ọlọ́run ọba ti yí àwọn èèyàn sùúrù tí ó máa ṣẹlẹ̀ láwùjọ tí ó máa ṣẹlẹ̀ náà nù ẹ̀wọ̀ Ànábì sallallahu alaihi wasallam ó jẹ́ kó yé pé tábà ní ipe àwọn ará iṣẹ́ ẹbú tó wá ní oníṣẹ́ ẹbú ńlágbájá sẹ́pá tí mọ̀ pé ẹni tó ń jalè nísìnyí àti mọ̀ pé iṣẹ́ ẹbú ní ṣe hmm. ẹni tó ń ṣe amúrọ̀bà àti mọ̀ pé iṣẹ́ ẹbú ní ṣe òun náà mọ̀ pé iṣẹ́ ẹbú lòun gan ṣe bọ̀ iṣẹ́ ẹbú tó ti pẹ́ ni wọ́n tó mọ jáde bọ́ta tó tó mọ sọ pé òun iṣẹ́ lòun ń ṣe yìí tó tó mọ jọ rẹ̀ lójú ẹ ànábì kọ ànábì ní èèwọ̀ ni kán ní pé iṣẹ́ wo ló ń ṣe kó ní bísínẹ́sì ajá lèmi ń tà wọ́n mùsùlùmí kò ní ajá náà lèmi ń tà so èèwọ̀ ni wọ́n mẹ́rin ló bá gèyè ànábì tún ní èèwọ̀ ni kán ní iṣẹ́ wo ń ṣe kán ní ń ṣe iṣẹ́ aṣẹ́wó kan ní onílánsẹ́sì ànábì sọ̀tọ́lá mu ní àgbákò lára iṣẹ́ burúkú ni ẹlẹ́kẹta ni hulwanul kahin ẹni tó yẹ pé tí fi ń jẹun ni à ń wuṣẹ́ ìsábì àti tẹ̀sùbá kùránì àtẹ́lẹwọ́ omi ìsèhárà lóhun ti fáwọn èèyàn lóhun fi ń jẹun ṣùgbúrú eléyìí tán ni iṣẹ́ tán jòkó tì nù ẹlòmí tó mọ̀ tán rẹ̀ kí bàbá ńlá àwọn iṣẹ́ tán jòkó tì nìyẹn iṣẹ́ búnú àwọn bàbá ńlá yín sílẹ̀ fún yín ọ̀nà wọ́n yá yí padà wọ́n yá yí padà táwọn bàbá ńlá yín náà bá mọ̀ àwọn náà yí padà o sòun náà ni pé ẹ̀wù nǹkan tá a nàbí sallallahu alaihi wasallam tó sọ. ṣùgbọ́n kan náà Aisha radiyallahu anha káfílẹ̀ mà ṣé onímọ̀ mi ń sọ lẹ́yìn pé ìwọ tó tún jẹ́ ọ̀dọ́ ọ̀dọ́ ọmọ wa sunkún ọmọ wa wá ọ̀nà jìbìtì tó mọ̀ lù káàkiri ò lè wáṣẹ́ gidi kó lọ ṣe tó tún wá dùn yín ni pé mísùn wa lè lọ léèwé Allahu akbar wallahi ó burú fún àwọn tó ń ṣiṣẹ́ àfa yìí ẹlòmíì yóò lọ lè kàwé kó yóò tún máa ṣe iṣẹ́ bú yìí náà kí náà ni níṣẹ́ jálàbí yìí níṣẹ́ àwọn oṣẹ́ yìí káàkiri náà ni torí tán lọ́hùn. ẹ kọ́dà mí ẹ lómi Allahu Akbar ṣe ti rí kí wọ́n mọ̀ dá kan àwọn míì ó ṣiṣẹ́ bóyá ẹnjìnírì ló ṣe bóyá ẹlòmí ó ṣe kẹ́míkà ẹnjìnírì yóò ṣe kíní kẹ́ yóò ṣe àwọn iṣẹ́ tó yẹ pé mọ̀ kí ló tó ń wá bọ̀ tó bá ti bọ́ sílùmí ọbọ̀ sílùmí kẹsẹ́ ọbọ̀ sẹ́kọ ọbọ̀ sàbújá kó yẹ pé iṣẹ́ ṣètọ́ ni iṣẹ́ tó yẹ pé wọ́n sá fi rí ìbínú ọlọ́run náà ni wọ́n sá máa wá wá káàkiri wọ́n á ní àjẹgbó àjẹbá táwọn bàbá táwọn nu bá a ti máa ń jẹ́ ńlọrin nu subhanallahi alazim léyìí kò kí ń ṣe iṣẹ́ sọ irú rẹ̀ ní ó ṣẹlẹ̀ àdìsí ń bẹ́nu sahih bukhari aisha radiyallahu anha òun ló gba ọ̀rọ̀ yẹn wá ẹ̀rẹ̀ ó ń sọ̀rọ̀ bàbá rẹ̀ abubakar siddiq ó ní kana li abi bakri gulamun ní Abubakar ní ọmọ ọ̀dọ̀ kan yakhruju lahu kharraj ọmọ yẹn máa ń ṣẹ́ fún bí kí wọ́n ní ẹrú kọ́mọ lè ṣẹ́ fún yàn kọ́mọ lè ṣẹ́ kọ́mọ wá kó mú wá nírọ̀lẹ́ ó ní ọ̀kadà Abubakar yakhruju min kharraj Abubakar máa ń jẹ níbi owó iṣẹ́ tó bá ṣe wá ó ní faja'a yawman bi shay'in ọba dénjọ́ kan ọba mú kinní kan wá fa akala ọmọ yẹn wá ń bi Abubakar pé àtẹ́dẹ́rì máa hàrá ṣé o mọ nǹkan tó jẹ yẹn wọn ah, ni Abubakar wa ni ah wà máa wù àkíní nǹkan tó fún mi jẹ ó ní kúntù takà hẹ́ntùlẹ̀ ìnsáni fil jahiliya ó ní mo mọ̀ wo ṣẹ́fẹ́ nìkan ni nígbà kótó di pé ń ṣe jahiliya kótó di pé àgbà ìsìláàmù náà mo wo ṣẹ́fẹ́ nìkan ní kọ̀dá wà máa ẹ̀fùsínú kàhánà ìyìn mọ́ṣẹ́ yẹn wò gan ilá àníkàdá tó mọ ni ṣàmùtáyà náà mọ ní eh, eh, àánú àánú òrí kọ̀kọ̀ àrí nǹkan kan níka àwọn akẹ́rin àwọn àwọn ètò ìkádì níka máa ń wo fáwọn èèyàn ní ìsìnkú táwọn èèyàn náà ni ìyẹn náà àdánwò àgbákò náà ni irú nǹkan kan náà ni. ó ní fàlàkìyà ni ọlẹ́ni yẹn padà wá pàdé mi fà àtọ́ níbi ìdárí kan ló wá fún mi ní nǹkan tí mo fún ọ jẹun. ó ní fàhádà lẹ́rẹ̀ àkàtà mi náà ni wọ́n ní abúkiri náà jẹ́ ń bẹ̀ wọ́n bàtà bó ṣe kí fàkọ́ àkúlẹ̀ ṣe ń fi bàtìní yìí gbogbo oúnjẹ tí ń bẹ nínú rẹ̀ Abubakar ó sì bí gbogbo ẹ̀ kalẹ̀ pèhé ní ẹni pírú oúnjẹ yìí kìí ṣe oúnjẹ tó gbọdọ̀ gbé nù kìí ṣe oúnjẹ tó gbọdọ̀ gbé nù ìdákun àwọn mùsùlùmí ní ká kíyèsí ẹ̀sìn wa àwọn táwọn lè ń bá wọn ẹ ṣọ́ra ẹ kọjú sọ́lọ́run ọba yín ẹ ṣọ́ kọjú sọ́lọ́run kẹ bíìrì nǹkan tẹ́ bá ń fẹ́ lọ́dọ̀ rẹ̀ yóò ṣe fún yín ẹ mọ́ lọ lè wádìí kọ̀ọ̀kan káàkiri tó bá rú yín lójú ẹ̀yin náfìlà méjì tẹ́ bá ti yan náfìlà àwọn tán kẹsọ fọlọ́n kọ́ lọ́wọ́ nǹkan báyìí mo fẹ́ ṣe tọ́mi sọ́nà lérí rẹ̀ lọ́wọ́ tọ́yìn sọ́nà sùúrù àwọn yìí náà ni ìlànà tí ó yẹ ká máa rìn nígbà tí nǹkan kan bá ń rú wa lójú sọ́nà kọ́mọ́ṣà ṣe àlékún ìtọ́sọ́nà rẹ̀ fún wa. síwájú kí n tó máa gbé àwọn ìpè fáwọn tí a pè wọlé. Uh, zero eight one zero eight five zero one three seven one so náà ni ẹ pè sí nam eh, zero eight one zero eight five zero one three seven one so náà ni kí ẹ pè sí uh, síwájú kí n tó máa gbé ìpè uh, àwọn muwassasatu ad-dinu an-nasiha lid-da'wa yẹni pé ad-dinu an da'wa foundation so wọ́n ní kí a fi tọrọ àlétí bá ṣe máa ń ṣe lẹ́kṣọ̀ olóṣooṣù wọn wọ́n ti fẹ́ bẹ̀rẹ̀ ní oṣù yìí padà so yóò wá jẹ́ ní ọ̀túnla on fourteen kọ́ ẹ̀ ní ọ̀túnla bíi ní láì ní ọjọ́ sunday ní aago mẹ́wàá àárọ̀ so àmọ́ ibi tí wọ́n ti wá ṣe yóò jẹ́ ní adábàtà ní adábàtà ní on thirteen ní adabata ní sunday ní adabata ní tẹ́bátì débi ìyàbọ̀ ní ọ́ìlì alájà ìyàbọ̀ ní ọ́ìlì kẹbíìrì pé ẹ ń lọ sí mọ́sálásí alẹ́sùnà tí ó ṣẹ̀ dé sí ibẹ̀ so bínú láì tà lálágo mẹ́wàá ní sọ́fẹ́ sọ̀rọ̀ lélẹ́rí nǹkan kan tó pàtàkì ni òun náà ni ismail azọ́mi wọ́n tó ń wá ismail azọ́mi káàkiri inshallah kọ́ wá gbọ́rọ̀ ní ipa rẹ̀ ní ọjọ́ òun lẹ́lẹ́ náà ká tó wá létí pé níjọ́ yẹn kò ní sí halkọ̀ ti ìrọ̀lẹ́ mọ́ níbẹ̀ rárá so ìyẹn ni yóò wà pẹ̀lú ògùn ọlọ́wọ́ bá so àwọn èèyàn tí ń fi wọn lédè gan náà. Aleykum salaam. Ọ̀rọ̀ ọmọ bàjí ò ló pè lájọ gidi. Naam, ẹ káàbọ̀. Ẹgbẹ́ dákun àkíyèsí kan mo fẹ́ ṣe láàrin àwọn ìṣẹ̀mọ́ tẹ́ ń ta àwọn tó mọ̀ láwọn ta Islamic medicine káàkiri. Ok, ok. Ẹ wo, àwọn Kùránì àti wà sí tọ́mọ ń dán bẹ̀rùn, àdádálẹ̀ ní kídí àní o. Bí bó mi wá sẹ́yìn. Ọ̀rọ̀ ọjọ́ ìwé máa tajà, bó ní ẹ̀ máa gbé kúrẹ́ kama ẹjọ́ wà sí àbíkan láwọn ẹ̀jẹ̀ wà sí kùránì kan jọ ká mọ kí tẹ̀ ká mọ pariwo níbi táàrí ó wà náà ti jọ ẹ̀sọ́ bá rẹ̀ jẹ́ ni. ọ̀kẹ́ ọ̀kẹ́ mo ra sáàni tẹ́ni ń tàì láti sọ o ní pé ìmọ̀ pre Quran tí a pé níbi tí òru wà tí mo wá hó tó ti yé báwọn so ẹlòmíràn tí èyí ṣe ìjàmbá wa náà wà ń bẹ <laughs> ká sọ fún gbogbo ẹni tí ń ṣe dé ìmẹ̀lẹ̀ bá wí tó ti yé so tẹ́yìn náà bá torí wọn lọ́kọ̀ kan náà ẹ lè máa pa kíyèsí wọn so tíyẹn bá jẹun tó fẹ́ ṣẹ̀sìn ọlọ́run bá yóò kúkú gbọ́ kí lóun kò ṣe nírọ̀rùn fún wa jazakumullahu khairan naam wa aleykum salaam. naam ani amin allah alayna jami'an. àmọ́ kí n ta oṣù mi púpọ̀ ọlọ́run bá bá mi dókè. àmín. ṣé ẹ rí ibi tẹ ìyá ní ìrọ̀lẹ́ yìí ẹ dákun ó tún kù o. naam. n tó sì kù náà ni wàlá yìí máa ń ṣe ní wá lé ìbànújẹ́ pé ah, wọ́n sì ní ẹlú wọn gbẹ́rù mi two hundred thousand five hundred thousand. irú ọgbọ́n wo ni wọ́n á lò fún ọ látara ipe ìtojúbọlé náà ní ẹ̀dá kun torí tọ́lọ ọlọ́run níjọ́ rẹ̀ yẹn. ìgbà kan là fẹ́ràn ẹ̀sùn ìgbà ọlọ́run bá aṣẹ ẹlẹ́sàn rẹ̀ kódà nítorí bẹ́ẹ̀ lọ́wọ́ ń gbà èèyàn torí kì í tojú bọ̀ ọ̀rọ̀ náà lásán náà ni wọ́n fi ń gbà wọn. sọ kọ́lọ́ kọ́mọṣẹ́ àtàwọn àbẹ́sìn yẹn tó báyìí ti ń wá fìtínà káàkiri yóò kúkú rí náà ni ẹ̀yin tẹ́ ń lọ rí bá wọn lé ẹ̀mọ́ àdọ́dọ̀ wọn má nà nítorí kẹ́ ẹ ṣe náà là ń sọ fún yín yìí. maaleykum salaam ẹ ti wọlé. naam tó ẹ ti sọ ní ẹ fẹ́ bèrè ọjọ́ ti lọ. naam. ẹ ti bèrè sí ọ̀gá ìṣọ̀ yìí ẹ mú iṣẹ́ àwọn mí-ín náà wà àgbẹ̀ pé ẹlẹ́sìn lè tó bá lọ síbi ìgbà yẹn ìfẹ́ gbọ́ yín dáadáa ò bóyá kí ẹ pèsè ẹ̀yìn ètò ọjọ́ ti lọ tó wọ́n ti ṣàpẹrẹ fún mi so fún àwọn àtàwọn ẹgbẹ́ pèsè ẹ̀yìn ètò zero eight one zero thirty three fifty one fifty four nine zero eight one zero thirty three fifty one fifty four nine fata sọ̀rọ̀ mi ló ń dágbére pé subhanaka Allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wa salaamu alaykum wa rahmatulahi wa barakatuhu. عن أبي هريرة رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم إن الدين يسر ولن يشد الدين أحد